dádì um, ìyàwó àfẹ́sọ́nà mi ni. ṣùgbọ́n nínú ìrìn àjò gbésí ayé ọkùnrin àtobìnrin mo fẹ́ lè sọ pé yẹn náà ní gbèsè àkọ́kọ́ tó ṣe kókó tó ṣe pàtàkì. bá ṣe máa rí ọ̀nà tẹ́ máa gbégbà tí wọn ò ní fi fẹ́ràn. kí ló dé tí wọ́n ń já ogun òdòdó nulẹ̀. òdòdó ẹ̀ wo ni wọ́n ń já kiri. tó o fẹ́ lọ fọ́kọ rẹ fún valentine gift ni don't wanna let you go. Inú mi dùn. Mo sọ̀rọ̀ ìfẹ́. Ìfẹ́ o. Mo sọ̀rọ̀ ìfẹ́. Ìfẹ́ o. Mo sọ̀rọ̀ ìfẹ́ tuntun. À ń sọ̀rọ̀ lówe. Ó ń lárọnu. Mo sọ̀rọ̀ bàǹtàbàǹtà kalẹ̀ báyìí fún yín. Ẹ sọ anything nípa ẹ̀. Nǹkan tágbàlagbà bá dúró tó bá rí kọ́mọdé gun ilé alájà mẹ́wàá kò ní rí. Ètò báyìí náà ni ìkọjá abẹ́yìn kan lè kọ ẹ̀dá ni ẹ̀yin kan lè sọ mi tẹ́lẹ̀ gbókè o ẹ̀ ọ̀wọ́ kẹ̀pẹ́rẹ́ àjọ lè sọ fún yín torí pé ọ̀rọ̀ òdílé kan ọ̀rọ̀ òdílé mo fẹ́ mọ̀ lẹ́ni o. bọ́ délé. Ah. Mr. Murewa. Adùnní ṣé o mọ̀ wípé ta bá ní bí ejò ṣe gòtò la ṣe máa dáná yìí a máa dáná sun lẹ́nu. Is it the one we're talking about? Yes, is the one. kí lẹ́yìn náà sọ báyìí mo ń sọ̀rọ̀ bí apọ̀dà. orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ náà. jọ torí bíbẹ́ ò bá fi ń ṣe oògùn orí fífọ́ kí ló dé tó jẹ́ pé orí wa ní gbogbo ara lára wọ́n ti gbàgbé ìwé mímọ́ ni tó sọ pé tó bá jẹ́ pé ojú ọ̀tún ẹ̀ ló fẹ́ ohun ẹ̀kọ́sẹ̀ kó yọ dànù wọ́n yọ ọ̀dá di ẹ̀ kó sì máa yọ dànù yìí.